ẹ bá mi wá ìrèké èyíkéyìí ìrèké ẹ fún omi ẹ ẹ fún omi ẹ ma fomi là ẹ fún omi ìrèké yẹn ẹ wá bá mi wá ewé ọ̀mísìmísìn ewé ojú ológbò ọ̀mísìmísìn ewé ojú ológbò ẹ wá fi gbo omi ìrèké yẹn ẹsẹ ẹsẹ ẹ rọra rọ sínú kìkan àbí kẹ máa ṣe lójoojúmọ́ bẹ́ẹ̀ kó lè máa look fresh omi ìrèké àti wà ń bì kan ẹ kàn máa fi ewé yẹn gbó èyí tẹ bá lè mu láàárọ̀ farabalẹ̀ kó gbọ́ fídíò ìdílé o kó dẹ̀ fi ránṣẹ́ fáwọn èèyàn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 Eh, plus two three four eight ten nine thirteen fourteen twenty five oògùn tí mo ń kọ yín lọ́wọ́ pẹ̀lú omi ìrèké àti ewé ọ̀mísìmísì ó jẹ́ oògùn asthma ikọ́ asthma bẹ́ẹ̀ ni tó confam ikọ́ asthma so ẹ dẹ̀ gbìyànjú ẹ wọ́sọ̀pù wa ẹ kọ́ńtàtì wa a wà níbẹ̀ jùlẹ́kí ní mádàgbáyún òkè ògùn mádàgbáyún òkè ògùn níbẹ̀ jùlẹ́kí bẹ́ẹ̀ ni so àdúrà wa gbà fóònù nọ́mbà wa láti fi sílẹ̀ yẹn right now àwa nàìjíríà ètò afẹ́ wa so ẹ dúpẹ́ fọlọ́run àwọn product wa ní caterpillar ní ìsọ̀yè ní bulldozer met fibroid ní caterpillar all in one àti miracle leaf all in one ikú nìkan ni kò lè wò bẹ́ẹ̀ ni prevention ni treatment ni cure ni kò síbi tẹ́ wà àti product wa ò dé ẹ wo péjì wa dáadáa àwọn èèyàn dẹ́ lò wọ́n ń dúpẹ́ fibroid ní àti blockage tube àtúnwá ní special package tá a máa ń ṣe fẹ́ni tí wọ́n bá mú nǹkan ọmọkùnrin ẹ̀ torí ọ̀tọ̀ ní aróbòsá ọ̀tọ̀ ní ìdákọ́lẹ̀ ọ̀tọ̀ ní péyàn ní demand power a ní special package tá a máa ń ṣe tó ń bá mú nǹkan ọmọkùnrin a ní special package tá a máa ń ṣe fún obìnrin tó ń wojú ọlọ́run bá fọmọ tẹ́rọ̀tù ọmọ ó ní the guidance ẹni tó bá fẹ́ ṣàbí a máa wo nǹkan tó máa jẹ síkùn ẹ̀ so ẹ contact wa a dẹ̀ ní package tá a máa ń ṣe fẹ́ni tó bá ní diabetics àtàwọn àìsàn ńláńlá within a month tí ṣúgà máa kúrò nínú system ẹ̀ àti wọ́n ní special powder tó jẹ́ àlàlì powder kì í ṣe ìyọnu ayé kì í ṣe ìbí àgbà kì í ṣe ìmùlẹ̀ àgbà àwọn powder yìí tó bá ń lo ẹ̀mí òkùnkùn wọn ní rí ẹ mọ́ monitoring spirit ò ní rí ẹ mọ́ wà rògbò ẹ̀lò wá dúpẹ́ fọlọ́n alálẹ́ powder ni tó confam miracle leaves wa ewé ọ̀tọ̀ọ̀tọ̀ hundred àti mọ́ ìzẹ́mzẹ́m la fi preserve ẹ̀ ó lágbára púpọ̀ jù àwọn ẹ̀kọ́ tèmi kọ́ ní India ní China ní Arab country tí mo gba professor àti doctor lé lórí lójú ọ̀nà spiritual lójú ọ̀nà egbògi generally iṣẹ́ tí mo bá ń lé tí bàbá mi fi lé mi lọ́wọ́ ni mo dẹ̀ kẹ́kọ̀ọ́ káàkiri Nàìjíríà náà mo kọ́ káàkiri Áfíríkà wa kó tó di pa sọdá sókè òkun lọ́kọ̀ so right way lẹ́wà èyí tá à ń sọ yà àfi ṣe ìyanràn látúnṣàkú àǹfọ̀ṣàkú wa alámú bímọ ní ìtakọ̀ gbogbo product wa ló gba láàbù kọjá ló wà scientific approved ẹ̀rí ẹ̀rí pé ó wà sealed ẹ ti rí ó wà sealed ló gba láàbù kọjá gbogbo product wa nìyẹn they are all powder kò síbi tẹ̀ tí product wa ò dé bí sínú láì tààlà àdúrà wa gba insha allah rahman ọlọ́run bò ní dà yín láàmú ẹ̀rì bá ti ṣe ẹ̀rọ náà gbégbà àkóbá àdábà kò ní jẹ́ ti yín gbogbo ẹni tẹ́ ń sọ́pọ́ọ̀tì àwọn ọmọ aláìní òkè òkè lẹ́ẹ̀ma lọ ẹ̀ní wálẹ̀ gbogbo ẹni tẹ́ ń ra product wa ogun tọ́lọ́run bàbá ti ṣẹ́ nínú ìgbésí ayé yín kò ní padà gbérí mọ́ èyíkéyìí nínú ìpèníjà ẹ wá rí wa ní mádàgbáyún òkè ògùn níbẹ̀ jùlẹ́kí bẹ́ẹ̀ ni bí sínú láì tààlà ibẹ̀ làwa wà àwa ń bẹ̀ right now ẹ̀ báyìí fojú kan wa so product wa dẹ̀ wà ní kò yìí bẹ́ẹ̀ ni product wa wà ní kò yìí product wa wà káàkiri so òbí sínú láì tààlà àdúrà ló ń gba agbára kọ́ o iná lè zátàlì láì jẹ̀míà gbogbo agbára ọlọ́run ọba lónìí gbogbo ẹni tó bá ní diabetics tó bá ní asthma ẹ gbìyànjú nǹkan tẹ́ máa lọ ṣe òun láti sẹ́ǹdì sí yìnyẹn ẹ dúpẹ́ fọlọ́run bí sínú láì tààlà bẹ́ẹ̀ ni ìbẹ̀jú lẹ́kì òkè ògùn má dàgbà yun bẹ́ẹ̀ ni tẹ bá ń bọ̀ láti ọ̀nà àjá má dàgbà ẹ kúrò ní ẹ̀ẹ́dì ẹlẹ́kọ̀ọ́kẹ́ tó kan má dàgbà yun tẹ bá ń bọ̀ láti ẹ̀pẹ́ ẹ̀ẹ́dì bàdàgbáyún kẹ́ tó máa lọ sí ẹlẹ́kọ̀ọ́ so àdúrà ló ń gba agbára kọ́ ò alágbára kan èyíkéyìí nínú ìpèníjà ẹ visit wa ẹni tó ní ikọ́ asthma yẹn kó máa mu kọ́ọ̀pù kan láàárọ̀ kó máa mu kọ́ọ̀pù kan lálẹ́ àmọ́ omi ìrèké yẹn ó lè máa ṣe fresh kó dẹ̀ máa fi kíní yẹn náà ewé yìí ewé ọ̀mísìmísì kó máa fi gbó kó fresh bí sínú láì tààlà má sálàmù wáyé lálẹ́ kọ́ yìí